Only the Israel calendar, okay. Ẹlẹ́kẹta, and ẹlẹ́kẹta, ẹ̀rọ ọmọ pé ìdáyìn Ewo ló correct correct ni wọ́n sọ.

ó sáà ṣe kí owó yẹn ó ń tún àwọn fámìlì lọ́lẹ̀ sọ fún mi yóò dá Four, for example. àlùfáà yẹn gùn explanation tá a ṣe ni pé a ní táìsì ni àbí ọ̀kan bẹ tá a suspend ẹ̀ṣẹ̀ ọ̀kan tá a ń tó dúró à suspend ẹ̀ àbí ẹni wà lẹ́yìn lè mú mẹ́ ṣẹwàá tó ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe lè wẹ̀ fún jẹ́nàbà yẹn lè mẹ́ni wà náà fún jimoh náà àǹdà sọ pé tó o bá ti lójútu rẹ̀ láti mú nǹkan méjì àbí méjì àníyàn tó sọ kìí ṣe wẹ̀ lásán ní wẹ̀ òṣìṣẹ́ kó mi dé ara rẹ̀ wá sí lẹ́nu náà ká ìgbésùmọ̀ mo fẹ́ wẹ̀ yìí ó ti gbé tó wú ẹsẹ̀ ẹsẹ̀ ń yọ ẹsẹ̀ ń lọ wọ́n fẹ́ dà súnà náà. Thank you tó tọ́ àbí tọ́ ẹ fẹ́ ká mú jù ẹ fẹ́ mú dédé Thank you jẹ́ a question pẹ̀lú wà náà. Ṣé ní èmi mọ méjì wà nílẹ̀ ẹgbẹ́ ẹlú òwò náà ni, ni ẹ ti pèrè question one number one yẹn ó làwọn ti question kan bẹ̀rẹ̀. aṣọ olórí àti ẹ ẹ ah, alhamdulilah salatu wasalam ala rasulillah wa ala alihi wa sallam wa ala ajọ kí a má bínú bẹ̀rẹ̀ bí ìpè wọn ti bẹ̀rẹ̀ láti yọ ọ̀sẹ̀ apẹ́jẹ̀ ní láti àwọn tó sì wà online wọ́n máa rò pé bóyá àwọn nìkan là ń gbà ṣe fáàkì àwọn pẹ́sàn alákọ̀ọ́kọ́ tó ti wà ní àwọn ọmọ ìyá wa tán wà ní ìlú òyìnbó nípa ọ̀rọ̀ mortgage pé èèyàn fẹ́ ra lé nìsín ọ̀nà tá a mọ̀ pé àkọ́ àyà lé nílùú òyìnbó àti nígbà ẹni pé báńkì wọn á fowó yẹn ra ilé bọ̀bá kò ó hòó dì í pé ilé òkè ti wọn o yóò wá ní wọ́n á máa san owó ilé wọ́n á sì máa san interest títí wọ́n fi sáńtà so conventional mortgage ni normal one èyí táwọn èèyàn ń ṣe so sábà ṣe sábà wá default interest kò lékún tí wọn bá wá rí san báńkì ó wàá gba ilé àtàwọn wọn lórí ìyẹn ni conventional mortgage wọ́n béèrè pé ọ̀rọ̀ ilé yíṣù ńláńlá ní nílùú òyìnbó tí ẹni sọ pé tó fi nẹ́tẹ́ nílé kéèyàn ọ̀rọ̀ lù ú béèyàn bá rọ́ lù ú béèyàn ṣe náà àbí kò ṣe lọ kó ṣe lọ rìbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rìbá gan ni wọ́n fi gbé kalẹ̀ rìbá gan ni wọ́n fi gbé kalẹ̀ ṣùgbọ́n alternatives ń bẹ ó sì wà ń lo òyìnbó náà ló àwọn ẹni tí alternatives yẹn wọ́n ẹ̀hẹ́n ṣùgbọ́n tó bá jẹ́ ìbálòpọ̀ náà ní jẹ́ náà láti fáwọn mùsùlùmí náà gbọ́dọ̀ kó jọ ó sì gbogbo nǹkan tí àwọn tí ẹ bá ti dé ìbátan mùsùlùmí bá gbé kalẹ̀ káwọn náà lè gbé báyìí lọ́ọ̀ ti ní àṣẹ basically téèyàn méjì bá bẹ́ẹ̀ tó ẹni tó ń ní ìdílé wọ́n fẹ́ kí ní ìdílé wà sí kejì ẹni tó náà fẹ́ ra ayé fún náà kọ́ òun náà ò fẹ́ take risk òun náà fẹ́ take risk tó fẹ́ fẹ́ take risk jù ni pé tó ń bá lóun bá gbélé fún ọ nísìnyí báyìí owó òun ló ń fi ra owó ni wálẹ̀ òun lẹ̀ sókè ẹ èyí mọ̀ lòun òun wá fi rìbá sọ kúkú lẹ́nu táyì jù pé òun sọ pé time value of money huh? time value of money pé tí mo bá ní wá náírà lónìí irú nǹkan tí màá lè fi wá náírà ṣe facebook bóyá lóṣù kan èyí báyìí lówó mi ó ti lè kú ẹ mọ gbọ́rònú rẹ o tí mo wá fún ọ ní one naira yẹn tó mọ̀ pé ìwọ ti deprive èdè mi ò lè lò tí èso gbọ́wọ́ rẹ ló wà yẹn gbogbo iye tó yẹ kó àkírí sọ́dọ̀ tèmi tẹ́tọ́ ìmọ̀ bá tó wú ara mi òun ló ń pè ní interest fún ọ. ṣẹ́gbọ́n mi thinking ti òyìnbó ló ní time value of money a ní ttn. bọ́kí ni Islam ń wí? ebi Islam ń wí ni pé anything tí ò bá ti ní intrinsic value tí wọ́n ń lọ sí intrinsic value pé nǹkan ẹ̀yẹn ó gbọ́dọ̀ ní wúlò fún ara rẹ̀ tí èyí ti bá a fẹ́ fi rà wúlò bí fóònù yìí ṣe wà báyìí tí mo bá fowó rà torí pé mo ní ìgbàlódé fóònù ṣe àbí bí bá rò ìṣòwò àníṣe láàyè mo bá fowó rà mo ní ìgbàlódé fi ṣe irú nǹkan yẹn ní ìṣẹ̀rí àlá pé èmi lè fún ọ kí n gbowó èlò torí pé tí mo gbogbo ìwọ náà rí bálò fún èlé but owó ìrìnsà dọ́là ní náírà ní kò ní bálò ìrìnsà a àtà ìrìnsà bálò fún ìrìnsà tó ní bálò ó ní pé tí mo bá mú ten náírà jáde nígbà tí tá a bá àgbègbè ẹgbẹ́ àwọn ọkọ̀ ten náírà ìfowópamọ́ ìjọba mílíọ̀nù ó mílíọ̀nù so pé òun làábí measure value kan mi olóyìn fóònù yìí tó ten thousand naira ọgbọ́n làábí mo sọ pé value tí wàá gbì láì fún ti tó bá ara fóònù àti tó bá lọ fóònù yáájú etí lédè yìí báyìí so ohun tó fúnra ara rẹ̀ ní ìtúsí value ìdájọ́ tó kò ní ìtúsí value another thing ẹ wò wá láà lo design gbígbà kọ́ ìlé nígbà tá a gbígbà brass láti ṣe é aluminium láti ṣe é another alloy metal láti ṣe é tẹ́ ẹ bá wo owó láti ṣe yìí yẹn ó pọ̀ ju àtàrí fún ìgbà ló lọ òun lẹ́ni bẹ́ẹ̀ ní pé kọ̀wọ̀ kẹta ó jẹ́ lọ́rùn fóun fún nǹkan tí ò ní ìtúbí bá lu ṣẹ̀ríà ni a ò lè exchange ẹ̀ka gbòó òun náà lówó láti pé àfilé fúnyàn lówó kó wá ní owó tó fún un náà lọ́rọ̀ fẹ́ bá tó yìí bọ̀ ó lè fúnyàn ní dàbí ogó ní báàlù pé tá a bá jẹ ayò ó lè fúnyàn ní pípa ó ní lè kàn kájú kọmọdítì ní ní báàlù owó láti mẹ́jọ báàlù ká má wàá sọ owó di tọ́jú ọ̀bálù fúnra ẹ̀ tó kò láàmú ṣẹlá búlọ́ọ̀kì kí láǹfààní àǹfààní ẹ̀ pé stability ó wà gbogbo tó bá ti náírà tó fi dàgbà wíwáyé torí pé àwọn èèyàn ń ta owó sábàtì màgbé kò sí bó ṣe àtòwó àtòwó tó mọ́ kò sí bá bá wà náà àwọn tí èmi bá mú owó tán ti tẹ̀ láti bí ọdún mẹ́wàá wá tí bá nìkan náà gbọ́dọ̀ gbá wọn lọ business wa ó sàkó bẹ́ẹ̀ ó blọọkì ẹ̀ pé kì í ṣe business pé owó ṣe ṣe ni ètò owó bá rà òní kó jẹ́ business bẹ́ẹ̀ náà ti blọọkì àwọn nǹkan mi náà bí oúnjẹ láwọn oúnjẹ kan pé tó bá ní ráìsì tó jẹ́ foreign rice èmi ń local rice a ní exchange àgbóúnjẹ dídí ṣàgbéyìnbó ayé business wa ó fẹ́ kó sáfún ẹ̀yìn ẹ́ owó rárá ìsì tó jẹ́ fọ́rin ẹ́ tó bá wá rà wá tà gbogbo ọ́n so that ẹni tó bá ń di fọ́rin rà yóò gbowó rà yóò lọ́rẹ̀ ẹni tó ń lo kára kó sọ̀rọ̀ sí tàṣẹ̀ kó gbowó kẹ́yìn méjì tẹ̀jọ ní ráìsì kan náà tẹ̀wọ́ ìṣèlú ọmọ àti ìṣẹ̀ṣọ́ bébí tẹ̀ ọlọ́fẹ́ blọọkì yẹn kú òfin lè fúlò kó mọ̀ ìgbowó gbẹdọ̀ láti òkú jì táàmù ẹ̀sán ẹ sọ fáwọn tó ń pariwo yẹn là ń pa lédè alátìbẹ̀ yẹn náà so mortgage rìbá ń bẹ́ẹ̀ rìbá àbẹ̀wò ni wípé ìgbàdà kí èèyàn kí báǹkì ó fún ọ lówó orí kò ráyé tó bá fún ọ ní ten thousand gbogbo owó ló fún ọ ìyá ni kó mọ́ bá ní ten thousand lọ yóò wá ní tó ń wá ṣe

pé kó sanwó lẹ́tà then o tún wá sọ pé wọ́n lò ní ó lè gbé ẹ́sẹ̀ǹsì ń tà fi ń tà nǹkan ó ní pé kí ownership wà transfer ìwọ tó lò tà nǹkan fún yàn o tún lò ownership. ṣe é gbọ́ ìṣì náà apply sáwọn tí ń gbé mọ́lá fún yàn náà o apply sáwọn tí ń gbé machine fún yàn o apply sáwọn tí ń gbé mọ́tò fún yàn ó lè sọ pé kó ra mọ́tò fún yàn lẹ́yìn ọ̀fẹ́ nìyẹn máa kájẹ̀ tó wà lọ́jà wọ́n wá tà fún ibi tó wà lọ́jà ilé ìdìbò gbọ́dọ̀ ní ṣẹ̀rẹ́ kọ́ ṣẹ̀rẹ́ ò fi sí ṣẹ̀rẹ́ ò so wàá tó bá túmọ̀ kó o bá fẹ́ pé ah, èyí báyìí wọ́n ta wọ́n ń ó wá lọ lè rà lọ́jà ó wá fẹ́ tà fẹ́rẹ̀ kan eighty three thousand kò sí problem but once ó bá ti tà ó ti di jẹ owó ló jẹ ìwọ òwe à ó ti jẹ báwo tí ó bá rówó san kọ ní alẹ́ ìdílé wọn àti ìdílé wọn. ẹ so ọ̀rọ̀ pé kò rówó san ni máa ń gbé mọ́lá ó ní mọ́lá mọ́ ló jẹ ó lówó. mo ti kò ní bẹ́ẹ̀ gbà á. ẹ̀jẹ̀ ti fi rọ́bà ṣe ayé òun ní rọ́bà ṣe ìgbọ́ tó mi òun náà mi sẹ́ńtà mọ́tò à ọkọ̀ tó fi kún náà lọ́ba tó jẹ mọ́ àbí wọ́n ẹ̀sẹ̀ ti kẹ̀kẹ́ òun náà rí nàná ó òun tó bá rówó ni yóò bá lu transaction fún ọ ìwọ ti jọba ibi tó bá rẹ mọ́ nù ọlọ́dẹ̀sì tó tún lè fi jọba mi ó ní kó sọ pé mi ò ta mọ́lá fún ọ mo gbé mọ́lá fún ọ kó fi rẹ́ǹtì àbí mo rẹ́ǹtì ẹ̀kọ́ so tó bá ti rẹ́ǹtì ó lè ṣèyí ṣùgbọ́n tó mọbi tó wà òun ni pé kí ìkẹta bá ti mọ́ra ìwọ ló mẹ̀sí rẹ̀ kó ní ìwọ ni kó o tó ṣe lẹ́yìn náà lónìí ó ní à eléyìí náà tún fẹ́ dá wàhálà lẹ̀ ìgbà tí ó kàn mọ́ wa mọ́rọ̀ àmẹ́ni àwọn àgbàwọ̀ kọ́kọ́ lò ní ọwọ́ mú kàn ó ní ṣe ní ìṣà tẹ́ alágbájá ah, transaction ṣe é wíìkì jù hmm, fún lápá so to mortgage alternative wò làwọn ni alternative wà kí ni ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ṣe kí ni transaction tẹ́lẹ̀ ìgbàgbé wa please ẹ nóòtù róòlù yìí haram mùsùlùmí ló fẹ́ kalẹ̀ rẹ̀ ìhàlálì tí mùsùlùmí bá ti gbé nǹkan kan kalẹ̀ tó ṣe pé pẹ̀lú iṣẹ́ ìdáàbí tá a wò ó ó lè jẹ́ àrọ̀ kèfé pé nǹkan kalẹ̀ tá a wò ó ojú òbí yàrá mi. so àwọn míì ilẹ̀ náà tó ń gbé islamic bank làwọn náà ti ra islamic cooperative di bá tó jẹ́ islamic kò sọ wípé tọ́lá ti ṣe é ní ti báyọ̀ ìhàlálì ó ti fi sáà kò dẹ̀ sọ wípé bóyá àwọn ti jẹ́ confessional partner sọ̀rọ̀ àwọn kan táwọn ọmọdé bá ti wà ń bí àti tí òye gbọ́gbọ́n sí ilé òṣèré ń bẹ̀ tó bá jẹ́ ètò right eliba transaction lha transaction mortgage pẹ̀lú confessional bank tó jẹ́ hard tó bá fi bá àwọn nǹkan tí òye tí òye kó sí bẹ́ẹ̀ tó bá transaction pẹ̀lú àwọn míì náà tó kọ́ńtọ́ra ní islamic tó haram tó bá ti gbé nǹkan tó yẹ kó wà bẹ́ẹ̀ tó bá wà ní. so ọ̀rọ̀ islamic irrespective tó ọ̀dọ́ títà àti rírà lọ àmọ̀ láti ló bọ́ mi ẹgbẹ́ lọ́kẹ́ wọn sọ ọ̀gánísì ọmọ kejì. ẹ a lọ lè fi jẹ́ àárọ̀ àwọn the two parties náà wà àgbò a lè lọ́nà mẹ́ta nínú àwọn ìtàn lóṣù ju mẹ́ta lọ a lè lo òun náà làwọn ìjárọ̀ hmm? a lè lo ìjárọ̀ kí ni ìjárọ̀ fẹ́ ṣe ó ní pé ẹni tó ní ìdílé yóò wá bá mi mo ní ìdílé ìwọ tó o fẹ́ ra yóò ti kàkúlẹ̀tì ilé báyìí báyìí báyìí báyìí tó bá wàrà sagbọ́ ìwọ báńkì yóò rà lè twenty million tó bá wàrà ọ̀wọ́n àtẹnudọ́ àti ọ̀rá agreement a wá gbé pẹ́ ní pé òkè mo fẹ́ gbé ní ìkàlẹ̀ pẹ́ báàkì lọ́ra rọ̀ mo fẹ́ ta kan bó tí ó sì ní mi ò ní thirty million but the agreement will be that wàá máa san rẹ́ǹtì mo fẹ́ ní ìfẹ́ but lease yẹn á padà end bó fi kún lẹ̀. ṣé ẹgbẹ́ mi yéèsì lágbàwọ̀ ownership ṣé twenty million ẹgbẹ́ ní àbáyà òun náà láti gé mi ò ní kówó pẹ̀ má kówó pẹ̀ mi ò lè gbọ́ fún gbọ́dọ̀ gba twenty million àwọn àkọ́yà ti gbọ́ pátì lẹ́yìn ìgbà tí wọn náà bá ti lò ó tán a ó wù mí bá ìfẹ́ sórí ọ̀ òkè èmi á fowó mi tó má fowó mi èmi ó ti èmi báyìí èmi ó wà ní ìfẹ́ pẹ̀ má ní ìfẹ́ pẹ̀ máa wá sọ pé for ten years or fifteen years wàá máa sanwó ibà yìí títí tí ó fi dọ̀gbọ́ báyìí tó bá ti pẹ́pẹ́ báyìí ó ti di tẹ̀. líìsì tí ó fi di ownership òun ni àwa àpá wọn ni àlìjárọ́tù àlùmùsàhíríàtù fítàmì rent tó padà ẹ́ǹdì sí ownership. ṣe ẹ̀ ọ̀nà sáyà ẹ̀yọ́ ìgbésẹ̀ kan both parties fi gé báwo ló ṣe gé ìròyìn wípé èmi náà rí báàlù pé owó òbí ni mo lò tí mo sì ṣe ó sì rọ̀wọ́ náà lọ́rùn àbí ó tún délé rẹ́ẹ̀tì tó yẹ kó má lọ lè san ilé kìí ṣe ilé rẹ ó wà lára nǹkan tó ń sọ bẹ́ẹ̀ títí tó fi ní ẹ̀yìn ọkùnrin nílé ọjáde èmi náà méjì gẹ́gẹ́ sí ni ọ̀nà kan ó wọ́n ti pẹ̀lú àjẹ́bà ṣe ilé o ẹ ti avoid rìbá ẹ ti avoid problem wípé èṣe mo rẹ́ǹtì ẹ̀kọ́ ni àbí mo rí Eh? both parties títí ìbínú wọn sì dùn ẹ ti ó wà lé wọn o àdéhùn bíi ju etí conventional bank lóṣù lọ but ó yẹ kó tẹ́ mùsùlùmí lọ́gbà asáàbọ̀ ìjàmbá ọ̀nà kan ọ̀nà kejì ó ní wọ́n pè ní lọ́dọ̀ alágbáwá àṣẹ́ríkẹ́tù àlùmùtánà pẹ̀sàn òyìnbó ní diminishing mushara joint ownership diminishing joint ownership in this case kò ní jẹ́ rent tó bá ti àpọ́ọ̀tì ẹni tó fẹ́ wọ́ọ̀kì náà òun á ní báyìí ló já ṣe èló ni ìkátà fẹ́rà wọ́n ní twenty million ìwọ gbé twenty percent èmi ò gbé twenty percent àbí so ìtumọ̀ ẹni àjọ ilé joint ownership èmi ní tẹ́tì eighty ìwọ ní fẹ́ǹsì bọ̀ pẹ̀lú fẹ́ǹsì yẹn tí fẹ́ wọn náà ní bẹ́ẹ̀ ìwọ́n máa gbé bẹ́ẹ̀. ẹ náà lóṣooṣù má ti wá calculate wà á wá bá ìṣèkì tèmi lóṣooṣù. ìwé mo ti calculate ẹ̀ kó pé state ní eighty percent èló ni o fifty million ok lóṣooṣù máa ń san iye báyìí tó bá ti ń san yẹn kó o ti san rẹ́ǹtì state ní reduce state tẹ́lẹ̀ sí rẹ́ǹtì tẹ́lẹ̀ ò máa ni ó wà bẹ́ẹ̀ rent capital repayment and charges rent capital repayment and charges mẹ́tẹ̀ẹ̀ta yẹn á wà kó papọ̀ sí ibi rent rẹ bí wọ́n ṣe ń san mẹ́ta yẹn sí stéèkì ni ó máa rìdíù bẹ́ẹ̀ tó bá sanwó rent bí oṣù méjì stéèkì jẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀kọ́ ti sáà èyí tẹ́lẹ̀ tó ń tọ́ tẹ́ sanwó rent torí pé eighty ni mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí èyí tó sá tó ń tẹ́ tẹ́jú fọ́ọ̀tì tèmi ní títì by that day, thirty téèkì tèmi bá ti ń wọ bí fọ́ọ̀tì tí ẹ̀ fifty ti ń di títì lẹ́yìn òun ọdẹ so ìtumọ̀ ẹ̀ ní bí actually diminishing eh, joint ownership bí wọ́n ti ń san rẹ́ǹtì tó ń san kápítà ownership tèmi the mo fi láǹtẹ̀ òun reduce ẹ̀yìn títí tó fi lé ẹ̀yìn òfin àdéhùn dídé orílẹ̀ àkọ́yà ó di àgọ́ ìpè Yorùbá another one ẹlẹ́kẹta onímọ̀rọ́bà outright purchase financing lónìí wípé ó fẹ́ ra lé bẹ́ẹ̀ tó ti wọlé ẹ̀ dáadáa ó ti wò ó ti ọlọ́run ok èmi á rà tí mo bá rà tó bá jẹ́ tèmi twenty million but màá tà fún ẹni thirty million wàá wá sanwó lọ́dún mẹ́fà ìtumọ̀ ẹni pé the same property mo gbé pẹ̀ right from the start wà á máa sanwó yọ̀dà bí ọ̀rọ̀ wọn wá sòyìn wọn pè ní mọ̀dọ́rọ̀ ẹnìbọ̀dì tó bá wá ìwọ́ wáwọ́ tó sì yóò wá jòkó sí èwo ló bèèrè èwo ló bá bọ́jẹ́ẹ̀tì òun lọ èwo ló bá ń kọ́ òun lọ èyí tí ó fi lè àgọ́ ìrìbá ó sì rí wa ìsọmárì ìdánkejì tọ́rọ̀ bá kọ́ kan àmọ̀ sọ ìbẹ̀rẹ̀ fún àwọn ọmọ ìyá tí wọ́n béèrè nípa rẹ̀ ó lè di àwọn tó bá wà ní ìgbóná tó bá jọ ọmọ pẹ̀lú pẹ́sìkù rẹ̀ ní àfẹ́ tọ́lọ̀ fún alágbọ̀nyẹ. ẹlẹ́ẹ̀kejì wọ́n dé lè pa pé bóyá ní àwọn kótópà tí mo ṣe ní bóyá ní tábí mo ṣe pé mo sọ̀rọ̀ pa pẹ̀kótópà tà mọ́ pé tàbí tó pé màmú dé àwọn kan bẹ tó máa ń ṣe kó tó mọ̀ báwọn náà sọ̀rọ̀ ọlọ́run bá sọ báyẹn lọ́wọ́ tó mọ̀ sí wáṣí. mo tẹ̀ sọ pé nílẹ̀ àwọn ọkọ̀ ọmọ pé ṣé tó bá kọ́ mọ̀ ṣe kì í ṣe bí dáadáa ní ìdájọ́ tó wàláwàlà ìyapa ẹnu mẹ́lẹ̀ ìyapa ẹnu mẹ́lẹ̀ kò dẹ̀ wá straight forward báwọn ẹni tó máa ń fi ìrẹsẹ̀ ńlẹ̀ yorùbá wọn ni àwọn bídà ní ó lè jẹ ọ̀rọ̀ pọ̀ mọ́ ní ìfàkàlàyé náà lóòótọ́ lóòótọ́ kò sí ẹ̀yẹ kankan tó sì rí establish sọ pé lásìkò ànábì òwe pẹ̀lú àwọn tẹ́lá ń pé kánàbì tó jáde kó kó túbà ẹnìkan tó máa bá òun nílò ìfàmì ìlú òsì ẹ tó gbájú àti ìlú ìlú tọ̀tún bá ṣe pé níta máa ń sọ ní pé ah wàhádìí ònàbí sallallahu alaihi wasallam ẹ òun ìgbé ìlànà ànẹ́bì gbọ̀ngàn ló pé kálukú tọrọ àti ìṣẹ̀lẹ̀ àtẹ́ńtò sọ pé tọ́ àwọn tó tọ́ pé kó sọ pé ànẹ́bì ò láyé ànẹ́bì ò láyé tó jáde ẹ̀kọ́ wà báwọn ẹ̀jẹ̀ wà àti gbogbo ojú bọ̀dẹ́ mọ̀ ní àwọn àtàlù kọ̀ọ̀kan pé lásìkò Umar àti Usman tẹ̀mí mọ̀ dá ní wọn ṣe tẹ̀mí mọ̀ dá nínú àwọn tàbí ànẹ́bí àwọn àtàlù tó wá ń bẹ̀ àwọn àfáàfáà tó wà tẹ̀lé tó wà sàfì wọ́n ní máa ń ṣe lásìkò Umar lẹ́yìn nígbà tó padà yá ó tún kọ́ sí lásìkò Usman ìyẹn òun náà wà lápọ̀ yìí. tọ́ lẹ́lẹ̀kẹta àbẹ́lá e òun wá ní pé ẹ̀rí wá ń jẹ má bú òun lọ́rọ̀ ṣe sùn pé tí tó jáde àbúrò báwọn èèyàn sọ̀rọ̀ àdìsí hakim ló bá yàn wá yìí àgbà sọ hmm? mélòó kí láti ìdájọ́ rẹ̀ tó bá ní a ah, ìdájọ́ rẹ̀ lọ́rọ̀ fáwọn ọ̀sẹ̀ ó jẹ́ bídà a ní tí nóòtù tó wí o ànábì ò ṣe ló wí o dàtí ìyàtọ̀ ń bẹ láàrin ànábì ṣe lágbájá ó mà pé ó ṣe ẹ máa wọ̀rọ̀ nínú ìrọ̀lára ìgbà ànábì sọ́lá ọ̀pẹ́ lámọ̀ ó máa ń ṣe ìkàrà àwọn àrísà adé tó ṣe tó yàtọ̀ sí tá bá fẹ́ fún àlàyé ọ̀rọ̀ pàdé a sọ pé a ah, ó lè má mà pé ànábì ẹ wọ̀rọ̀ yín dáadáa ìyàbọ̀ mẹ́mẹ́ a ànábì nǹkan àríṣà àti tòtò ká yóò sọ bọ́dọ̀ sọ pé ó ti dùn sọ àní ẹ̀ ò àbí yìí ni máa dọ́jú ẹ̀ ẹ̀ ó fi sọ́kọ̀ I'm talking about nǹkan tó exist but tí ìlú mà pé wẹ́ẹ̀ ojú dúdú something lọ́wọ́ òdúdú ṣe é lọ́wọ́ òdúdú nǹkan tó ní ẹ̀sìn tẹ́ but kẹ́lẹ̀ kan wá ṣe nǹkan tó yàtọ̀ sáà náà ó kò mà pé wẹ́ẹ̀ ó yàtọ̀ sí something that does not exist tẹ́lẹ̀ yẹn wá ṣe é kò ní dá lẹ́yìn kó sọ pé ó lè máa mọ̀ bí wọ́n tó lẹ́yìn sí ìjọba ìgbà tó pọ̀ ẹ̀sìn ìdádélé ìmọ̀ bóyá ń sọ yé two issues ni àwọn ẹ̀mọ́ ìdàgbàbọ̀ hmm? two issues nǹkan táìmẹ́ sì ṣe tí ẹnìkan ṣe nǹkan tó takò tá a bá fẹ́ kó sàádé yẹn lẹ́fíù ẹni bóyá ọ̀rọ̀ ànẹ́bì yìí àbí ìtànẹ́bì wí yìí pé ká má ṣe òdọ́rẹ̀ because that thing existed and he was not aware that it existed ọ̀nà kan but nǹkan káfẹ́ bí ò ṣe sàádé wá ṣe kò right káfẹ́ pé ah, kò mọ káfẹ́ ah. bí because èmi yìí tẹ́mi wá lẹ́yìn rẹ̀ iṣẹ́ mi náà ń gbìyànjú pé àná bí ò ṣe òun náà ń nà fún àná bí ò ṣe tó bá wá ṣe kò ní dá lẹ́yìn kí n sọ pé ah, bóyá kò mọ̀ ní títí ìsọ̀rọ̀ ni wípé ó mọ̀ fún bí ò ṣe bọ̀ kó pé àìmọ́ ṣe àná bí ò tó lẹ́yìn pé a ò ní jù ìyẹn ló lérí ìmọ̀wé ẹ̀gbọ́n mi tí nǹkan bá wà nọ́ọ̀nà ẹ̀sìtẹ̀ tí ó ẹ̀dí ó lè lọ fún sàbí pé ó yá kó bàbá náà ò ṣe ìgbà ah. tó wọn bá kò sáà rí nígbà tó ń fẹ́ sí ọ̀nà kò sáà sí ńlẹ̀ nígbà tó ń fẹ́ sí sọ́tọ̀ èyí nígbà tó fẹ́ bá òbí nígbà tó bẹ̀rẹ̀ sàárè ànábì ò ṣe o àmọ́ kì í ṣe ìwé àtẹ̀gbẹ́ tó kọ́ láti òun wà fi ṣe àgbà àwọn àdìsí àdìsórí rídì tí wọ́n ṣe láti ànábì ò ṣe èyí irú àwọn àkànyẹ pọ̀ dáadáa táwọn kan ṣe. ẹ kì í fún lẹ́sà kù ṣé òkùnmánù mà pé lásìkò ànábì ẹ̀rọ méjì ń bọ̀ yìí pé lásìkò ànábì ẹ̀ pé ẹ̀rọ bá ń pé wọ́n ní pé ìwọ̀n tán pè jáde nígbà tí mo bá jù fún mi bá lọ́wọ́ tó pẹ̀lú àbí ìrìn ẹyọ kan jáde lọ́sọ̀ ìrìn ẹyọ kan náà lè fún jùmọ̀ sọ tí mo bá sì jòkó lórí mi bá lọ. tọ̀ ṣé nígbà tí Usman fi ìpè òun ẹlẹ́ẹ̀kejì fún tó ní kọ́mọ lọ lè pè lọ́jà tó ṣe dábì pé bóyá òṣùpọ̀lọ̀ ò bàbá náà o òfin ìpèrò méjì àkójọ àbàbà wò ìjẹ́ mi bá fi mọ̀ òun náà mọ̀ náà yóò sì pé ní ìdì kan bẹ̀ tí òṣù láti àlẹ́ ìpèsè wà ní kí ni ní ìdì yẹn òun ni wípé àwọn èèyàn ti pọ̀ ìlú ti fẹ̀ ẹ́ àwọn èèyàn ti jìnnà nígbà dájúwà so káàkiri pé pèsè ẹ̀yọ̀ pé pé Osman wa ti ẹ lọ pẹ̀lú òun kò ní jẹ́ mọ́tò láti máa lọ́jà zàwọ́lá tó ń ìfẹ́ wẹ́lẹ́ tó fàgbọ́ tó fà jùmọ̀ sí wà ó jùmọ̀ sí súnmọ́ ó lọ lé o lọ wẹ̀ o lọ sí sílẹ̀ kan kó má ti dé tàbí máa mú bá lórí bíbá tán àwọn èèyàn máa yí so ẹni tó tó ẹgbẹ́ tó bá fẹ́ pọ̀ tó bá fi ní ráì tàbí kò ráì kò ní kọ̀rẹ́ẹ̀tì tó sọ wípé ó yá kó mọ̀. ṣíṣe kíta àdéṣe tánàbí ò ṣe ẹ̀rí ìwòlé kọ̀rẹ́ ìdájọ́ bá kàn bàbá náà bí ò ṣe ó lè sọ bá ah, hàn àmọ́ tó ṣe yẹn ó sì ṣìhàd ó sì gbìyànjú bọ̀ ìjáde àgbà ó lè sọ rẹ̀ àmọ́ fẹ́ bá yá kó mọ̀ ó mọ̀ wọ́n sì máa ń sínú rẹ̀ Abdullahi bin Abbas sọ̀jà lọ àǹdùmá tó bá dẹ̀ bá jọ àrà báwọn ètò wà lára ibò láti sára bá mọ̀tàlú níjọ́ àràfà lẹ́mìnà bá ti wá jẹ́ ibi gọ́fúnà ní bàfúrà òun náà níjọ́ àràfà àwọn yóò wá fáwọn ìjọ ní mọ́sálásí yóò mọ̀ wá bá wọn sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí mọ́mọ́ oṣù máa bá àwọn àràfà sọ̀rọ̀ ọlọ́run wọ́n pè ní tààrí wọ́n pè nǹkan náà ní kéwù tààrí sì máa ṣe bí ara àràfà bí wọ́n ṣe ń ṣe rárá àwọn náà ń ṣe bí ẹ́ so náà òun ṣe amúrúgbọ́n ọ̀rẹ́ ìsìn náà ṣe nínú àwọn sàádé fún ìfà tọ̀nà ìtàbálẹ̀ sàlàyé ọ̀rẹ́ tó tọ́ àríwọ̀tọ́ pẹ́lídà ní àríwọ̀ ìdíbídà kò ní tó kéjọ pé bóyá ó bàbá rẹ̀ ní òṣè àràbá mẹ́rin láàrin ìṣe tó lórí mọ́ ó mọ bọ̀kú sì fi hàn ní ìdíwà ìwọ́n tó bá fọ́ ìṣẹ̀lẹ̀ bá ní ìdòṣì àbí ọ̀nà tó gbé bá yìí ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tó gbó fẹ́ fi àwọn bàbá yìí kò tún òṣè kọ̀ọ̀ láti fi gbájú so ìṣèhádùn máa ń wọ̀ lọ àwọn nǹkan yìí ẹ̀gbọ́n mi so now tá a bá sọ wípé a àbó òré rà máa fani sọ̀rọ̀ láti ìlú yìí ìpè tó bá láyé o lè ń tó ẹ because tí ó fẹ̀ kan o lè ní kò mọ tí se, ṣẹlẹ̀ in tó ṣẹlẹ̀ tí ò sí ń ṣògbó láti wá ṣe náà láti wá join àdìsí wa bẹ̀ nínú súnà àdìsí yìí àdìsí amúrò bọ́nà ṣááyé àdìsí ọ̀nà àdìsí abdullahi bin amúrò abdullahi amúrò bá ó sọ pé alẹ́ sọ̀tọ́lá àmúnà fún àkámọ́ṣẹ́ ìkàmẹ́tì kámátà kámárà ní mọ́sálásí lọ́wọ́ mọ́sálásí kan wá gbé táwọn èèyàn tàwọn bá elónìí elónìí torí nǹkan tá à ń ta wa ọmọ rẹ pé kápọ̀ bá fi àṣìkò bá tó mi nǹkan. lẹ́nẹ́rẹ́ kejì olùgbé ká má máa kọ orin ní mọ́sálásí. Hmm? ẹlẹ́kẹ̀ẹ́ta ká má gbóhùn sókè wípé à ń wà nǹkan mọ́sálásí ẹjọ́ ọ̀dà ló bá mi rí nǹkan yó. bá máa ń sọ ní bí àná ká má gbé ìrìn àjò tó tẹ̀lé mọ́sálásí tó máa ní òbí ìpè yìí ká má gbóhùn sókè láti pariwo pé ẹjọ́ mò ń wá nǹkan báyìí o ìgbóhùn sókè pẹ̀lú ọlọ́pẹ̀lú kakú fàdíjì ń bá ìgbóhùn sókè ìjọba ọlọ́pẹ̀lú ẹ tó pariwo lórí máìkì ẹjọ́ mò ń wá di ní o. náà nínú àwọn àdídì náà ó wá àwọn ẹgbẹ́ ìwà ẹ̀yìn ìlà àlàkọ̀ yọ́mọ̀ jùlọ yóò hàlàkọ̀ yóò hàlàkọ̀ mí nìgbé kéèyàn fọ́ mùsáàkù orí hmm? kéèyàn fọ́ mùsáàkù ó lè mẹ́rin pé táàmà wọ́n ẹ̀rọ lọ́mọ̀gbọ́n àwọn sọ hálkọ̀ hálkọ̀ hálkọ̀ alọ̀tọ̀ ẹ̀kọ́ra anyị n'ime ebe bẹ́ẹ̀. so àwọn àbá àtàn wá fàdí sí pé anábì Ka kámọ̀sí bụ before juma Agọ? before juma so o lè pé táwọn o gbogbo kùrùkùkù bá tànà ṣe náà náà ló bẹ̀ kan ti wà ní àbúrò àwọn àbá kan dún kápá ìṣura kódà àti táwọn àfáà mi máa ń lò lé àwọn àfáà sóńdà òní pé òye kọ́ ẹ̀rọ tó sí ìgbà láti kọ́dà yìí èyí lẹ́jọ́ láàárọ̀ lẹ́yìn àwọn kan ṣe

so that a nígbà àwọn èèyàn mọ́lẹ̀ olóògbé ni wọ́n àtà táwọn bá mú tiwa tá a fi ìkókò rẹ jù ó pàtàkì ó pàtàkì tó dàtà àwọn yóò lè farabalẹ̀ ibi tẹ́sán dùn sí òní wípé nǹkan tó bá kàn wọ gẹ́gẹ́ tó fi tẹ̀sí ìpè ìwọ ṣe oní àláwọ̀ tó sì máa nìyí nǹkan tó bá kan fẹ́ lómi ìlànà fẹ́ kọ̀ rẹ sí tó bá ti ní irinṣẹ́ rẹ̀ kì í sọ̀rọ̀ àyàn lóye àwọn tó bá ní irinṣẹ́ rẹ̀ náà amọ́rù yẹn làwọn èèyàn máa fẹ́ ní interest ń bẹ́ẹ̀ bí ti wọn lọ. so àdìsí àwọn ìṣẹ̀kọ̀ ẹni ó ké pé àdìsí ó wà pàṣẹ pé àdìsí làbá ti ṣe ẹ̀rí bẹ́ẹ̀ mo yẹ ká wá pe ẹni tó bá ṣe é pé gíga ló ṣe á lò ó ta fún àdìsí tó náà yìí làdìsí sọ ẹ mọ́ ṣe ìjọba ẹ tó bá ṣe ìdájọ́ máa ṣe débídé àlàálò ṣe àwùmá sí ní ti báyìí ẹ mọ̀ fáwọn ọgbọ̀n yìí bí ẹ bá bá wọn lórí máa ṣe àbí ẹ̀hìn so inú wọn bí wọn fẹ́ káyìí ìlú bá fẹ́ fi lò lẹ́yìn pé yóò fi lè ṣe kò yẹ kó o sọ pé ẹni bá ń ṣe bídé àlejò rẹ̀ ọdún tó wá di ìjọba àmọ́ tó bàbá rẹ̀ ló pè bídé àlejò bá nẹ́bí ò ṣe àlejò àwọn tàbí ìlú ìṣe bó bá fún fáwọn tàbí ìlú ìṣe ó pọ̀ jẹ́ kí rárá mọ̀sánná bọ́lá fi ṣe gbà. títí nǹkan tó yẹ bẹ̀rẹ̀ yóò ká lóko ògbò ṣe tọ̀ tábà má ti ṣe báyìí tábà ti báyìí ó sọ̀pọ̀tì àwọn tó ah, ṣe gbà àwọn ìṣe. but àdídì iná pẹ̀lú ìṣúná ó lè ìtumọ̀ yìí ó lè rí ìtumọ̀ pé ẹ má kó jọ fún kẹ̀kẹ́ pẹ̀lú kẹ̀ ó lè ní ìtumọ̀ pé tó bá ti di jọ́ ọdún mọ̀ ní mọ́sálásí gbọ́ ìwáyà kan tó sọ pé wà á nù ta hálákọ̀ fíì kẹ́ ẹ bá kó jọ ní mọ́sálásí fíì pé kì í lè dájọ́ outside mọ́sálásí kì í lè dájọ́ pé lọ́gbà mi ò ní ṣe hálákọ̀ ìjọjúmọ̀ mi ò ní ṣe wá sáwọn èèyàn ìjọjúmọ̀ látàbùlọ́ ìdájọ́ ìní ṣe pẹ̀lú fíì ìdájọ́ ọmọ mọ́sálásí ìjọjúmọ̀ bẹ́ẹ̀ sì tàbí àti ọ̀kan méjì bẹ́ẹ̀ tó sí ìlú. ẹ má ti wù àwọn àdájọ́ ìlú tó papọ̀ mọ́ bọ́ọ̀lù ẹ ti dájọ́ fún àdúgbò àti mọ́sálásì ẹ má kọrin ní mọ́sálásì ẹ má tà ìrírà ní mọ́sálásì ẹ má gbóhùn sókè láti wà àtẹ̀wà mọ́sálásì tẹ́ wà á yẹ ìdáhàlá ọ̀fíìn lọ́ọ̀tún olùwàwọ̀ ìdájọ́ mọ́sálásì àwọn ní kò fẹ́ sa affect islam ní àwọn sáàdì mọ́ta àti ìjọba ìkàtà ìjọba kí wá ní ìkàtà ìjọba ṣe àwọn ní bó ṣe lè jáde nílé ìtẹ̀rí ó lè jẹ́ ìtumọ̀ wípé ká má pátá ní group group separate group ní mọ́sálásí mọ́mọ́ tó lé ìmọ̀ bẹ́ẹ̀ mọ́ bí pé tàbí sábà ti dé ó ká lọ́mọ wà ló sá báyìí bí sábà ti fẹ́ mọ́ tó tó sábà tó má ìfẹ́ ìfẹ́ mẹ́ta fún wa ní ẹ̀mẹ́ta fún wa ní ẹ̀mẹ́ta fún wa tẹ́wà kéré kéré ní ẹmọ́jà ṣe báwọn níjọ́ jùmọ̀ kí sáà tó fi lè tó àwọn àríkì túmọ̀ wà ní ìtàkàlà ọ̀sìn wọ́n á ní kílẹ̀ ní wọn wọ́n lẹ́yìn àwọn ní wípé alhadidi hadithi ìfásitìrò báàbùwá ìfásitìrò báàbùwú báàbù apá kan máa ń sọ fún apá kan wọ́n láti ti já bíi nínú sábà wa nínú àbẹ̀ ìdáwó anẹ́kọ̀ọ́lá ọ̀sẹ̀ làwọn mọ́sálásí wàwá jẹ́dà mẹ́ta ó bá wọn ní groups groups groups àmẹ́ta ọ̀bẹ̀ àmẹ́ta ọ̀bẹ̀ àmẹ́ta ọ̀bẹ̀ àbẹ́tàwà báyìí fàkọ́ọ̀lù anẹ́bàtọ̀ fún pé máa bí àrọ́kùn ìzí lórí fẹ́ wà kérékéré ẹ́ ẹ̀sùn pàtí sọ pé kà á nà hù rí ìtòlú jama ẹ̀sẹ̀ oh, oh, kan wà àwọn ní kẹ́lìmà hélakọ̀ hélakọ̀ ó fi hàn wá ni in growth growth growth ah, pé kò ní ṣe pẹ̀lú tí wọ́n bára wọn sọ̀rọ̀ lọ́wọ́ àti wọn bá sọ̀rọ̀ pé tí wọn bá ti fọ́ọ̀mù gúúsù yẹn yóò wá wà pé àárí ah, náàyù kankan nípa pé ẹ̀wọ̀n bá wọn sọ táwọn àwọn wá ní tó bàtà àwọn ó ní pé tó bá mú bá ti sáà níta bá gbájú ní ìbáyé pé yóò sọ̀rọ̀ àtàbù rẹ̀ àti bẹ́ẹ̀ sí ìjọba náà lò. Rárá ká fi nídọ̀ ọ̀la wà táwa ni àbúrò rẹ̀ ọmọ rẹ̀. Àwọn ìdílé. Ìtumọ̀ yìí, òun làwọn àfa àwa àtọ́jáfà súnmọ́ ilé Haúsá làwọn. Òun làwọn. Kí ló kí pàtàkì àwọn fi mọ̀? Wọ́n bá ti ní ìlú Haúsá ìdí náà bá mo

wallahi bẹ́ẹ̀ yọ̀nà àgùn fún ẹgbẹ́ nǹkan rù yóò mọ ẹgbẹ́ ìgbé nǹkan gbèrè ẹgbẹ́ tí wà láwọ̀ sí ìmọ̀ ẹgbẹ́ tẹ́wọ́sà máa ní ẹgbẹ́ tẹ́wọ́sà máa ń ó ní màá tó tuntun lọ ó sì gbé tuntun lọ́wọ́ àpapọ̀ mo bí lóun náà mi ò gbọ́ àwùjọ ní àpọ̀ṣọ́ àlọ́ kí máa rẹ̀ ẹ́ ẹni tí wọ́n ti gbá tó máa gbọ́ ẹni tí kò fẹ́ sọ̀rọ̀ ẹni tí kò fẹ́ sọ̀rọ̀ àfọ́ ní àdìsí ah, àdìsí ẹ̀rọ but kò kọjá nàìjíríà ó ma àdìsí fún ìṣìdílé wọn ni máa ní pé ẹni tọ́jú ọmọ náà náà báwo wà nínú ẹ ṣe ìgbọ́n báyìí báyìí ni wọ́n wá sọ fún mi afájú ìgbà rẹ̀ pé èyí ni ọ̀rọ̀ àpilẹ̀ rí mi wọ́n á dábọ̀ àdìsí náà máa ń ṣàlà pé ó sọ fún mi lè tẹ́wọ̀n náà ló yẹ ó ní kí n sùnmọ́ nígbà tí mo sọ ó ní ah, masha Allah ta ló tún lóò dé tún mo ní àlàkàtọ́ bí ó ní ah, masha Allah pé mo máa kàtọ́ bí à ah, ẹ̀wọ̀n bá mi lò bíbí pé mi là fẹ́ bá wọn àti ẹ̀ máa ti ní àlàkàtọ́ bí màá lè ní masha Allah ó ní mo ṣe mo mà wípé àzúrò mi ó bá ní sábẹ́ mo ṣe bá àwọn sì ní tíra àti bá a ní tíra wọn ò gbà wọn gbé wa wọn wá fi asàlù kan nìyí pé lásìkò Umar pé tàbí mùdálì máa ń bá àwọn ẹ̀dọ́ ọ̀dọ́ náà tó jáde ẹ̀rọ àtúntò sáwọn ọ̀dọ́ mọ́ àwọn làákìnnì àhàdà tàbí ìsàmùn fàbẹ̀ tàbí ti ìsìnàbì ìwà àwọn tó gbà sọ́mọ́ màá mo máa wọ pé lórí ò tàbí mùdálì ìgbà wà ha wọn ń ṣàlà ọ̀dà tó wọ́n ti díẹ̀

nígbà tí wọ́n bá kó sọ fótó ni ó lọ kó bẹ́yà kó sọ̀hí ó ló sọ̀hí fà bá sọ ní ìdímọ̀ rẹ̀ táwọn sọ ní ṣùgbọ́n bá sọ̀hí náà kọ́ fi gbogbo ah, ah. ṣé máa ń ṣe ọlọ́run gbogbo sọ náà ah, gbogbo bàbá òfẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ sí so yẹn kẹwàá ní pọ́ìntì yẹn wá ní lẹ́yìn láti pé tó bá wá tó àdé yìí pé káwọn ọmọ tó kò tó yóò jọ sí náà tó rẹ̀ kí ló dé tó fẹ́ tó tó gbàgbó rẹ̀ rà. àgbà mi ti balẹ̀. báwo di ilé mojọ fún mi láwọn àbáwá nípa tòun náà sọ fún mi. pé ní àbáwọn lọ pé ní àwọn haúsá tó máa ń di ìdúró bá gbà náà pé à èmi tẹ̀ fọ́n fọ́n fọ́n fẹ́ ọ̀gbọ́n kan yé nígbà tí wọ́n á dé wọ́n tó wọn á ní kí ló fà káwọn káwọn làwùjá fi àjọ kù òní ibi iṣẹ́ mọ̀ pé nílẹ̀ Yorùbá ti làwùjá níjọ́ òǹdọ́dọ́ ẹ̀kọ́ yìí kókó gbà. tàbí àti tó bàbẹ̀ àwọn àgbàlagbà ọmọ ní mò ń wí ìgbà tá àbẹ̀rẹ̀ sí tó kó túbà nílẹ̀ Yorùbá àti làwùjá náà ìgbà táwọn sí tó bá àwọn pẹ̀lú tá a sọ ẹ̀rí ìwádìí kan tó sọ wípé ṣé dáadáa àgbẹ̀là lórí ìwọ̀n kan tó bá àwọn ọ̀la iṣẹ́ àdáàbò bẹ́ẹ̀ tó kúrò àwọn fọ́nà fáwọn jamaatu islamiyya àwọn làwọn fọ́nà tó kúrò but àwọn yẹn sáà fọ́nà fọ́nà láwọn fẹ́ àwọn lọ́wọ́ máa pẹ́ ìjọba àjọ ọ̀sán tó kúrò wọ́n bàbá kàáyìn ní amílẹ̀ lẹ́mọ̀dé yẹ́n máa ń káwọn tó àwọn náà ń o ó ti ní kó fẹ́ yọ tó tó sọ́nà ó gbà ọ̀sán gbọ́dọ̀ gbọ́dọ̀ alhamdulilayi fáadíkè

wọ́n fẹ́ káyọ̀ wá sínú àkáàtì pèrè lábẹ́rẹ́ ok sára bá tí ì rí jẹ́ǹjì ká sọ pé ká máa tú kótóbà ẹ jẹ́ ká sọ pé má lè kótóbà báwọn èèyàn wọ́n gbọ́n làákàyè ti ṣe ẹgbọ́ torí ọlọ́run sọ fáwọn àfáà ló bá tún bá ń fà ẹlẹ́sìn ìtàn bá ṣe má rọ́ọ̀lù wọn o kọ́kọ́ béèrè náà wọ́n sọ pé tó bá fà á tiẹ̀ sọ pé kò sí ẹ̀rí kankan àfáà tó lè mọ ọmọ so on the basis of that wọn ṣàlàyé ti dá báyìí báyìí báyìí ah, á so wọn àti mẹwàá ṣẹlẹ̀ alhamdulillah nísìn àti wọn tó kó sọ àbí àbí àti tó kó sọ wọn pé èyí ò ṣètò bẹ́ẹ̀ lọ kó àti tó wàá kù ní pé tó wá pé ní ìjì wa bẹ o tẹ́ẹ̀sì pé nǹkan bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì báwọn èèyàn sọ tí màá torí kò wá ní jẹ́ gbogbo ọgbọ́n tẹ́ni tó ń bá fẹ́ ṣe ilẹ̀ yorùbá bọ́sẹ̀ àti ilẹ̀ haúsá nígbà tí òtítọ́ bútú àtàlà ti bẹ̀rẹ̀ kọ́ ọ̀nà ìgbà àfààní yóò tó fún lẹ́gbẹ́ tó ní ẹ̀ náà yẹ so ìsọmọlẹ ìtumọ̀ orí bọ́ọ̀mù ọlọ́mọlá náà kí islam sọ pa aṣọ lọ́nà aṣọ lọ́nà rẹ̀ kéèyàn sọ́ọ̀dì bóòlù ní celestial body wọ́n ń sáà mú oòrùn àdúgbò kan tó kẹ́yìn ká wọn àti lọ́ọ̀ tó ń gọ́bà wọn tó fi mọ̀ ń kọ́ ara wúlò tó lè fún wa ní pé ah, mo ti ọ̀gbọ́n àbùkẹ́ níta so lè fi mọ̀ pé ah, oṣù ní mélòó lónìí ìyẹn jẹ́ mọ̀nàdí lórí kọ́mà. ókè o mo padà sí ní wípé tó bá ti dàsìkò báyìí mú ọyẹ báyìí òun máa ń rí báyìí kí n ti lè máa dédé ti ṣáàtò oúnjẹ kẹ́lá jẹ́ ń lo ṣáàtò kí n ti bàbá kò dúró lè wọlé yóò wúlò mo fẹ́ mọ sí kíbla wa kíbla nígbà tá à ń sábà ti dé ń tẹ̀lé ọ̀sẹ̀ lọ́dún kíbla wa ìràwọ̀ bí báyìí báyìí ní máa ń ṣe ìyẹn náà wà lọ́wọ́.

ìyẹn pásítọ̀ ni bó ṣe mú fẹ́ torí ìwúlò tiwa òun là ń pè ní astronomy òun là ń pè ní ilmu nìjú ẹ islam ìpapò ní. pípọ́ lọ́run bá dá sọ fún abúlé ti lẹ̀ ọlọ́run ní òun dá sámà àti ilẹ̀ òun dá òun àgbọ̀tán ìtaálà ní adẹ́tà ìlú ìnáwó ìṣá òun fẹ́ kẹ́ ẹ mọ bọ́bú ti dé nọ́mbà òkú yẹ kẹ́ ẹ sì máa ṣòro kẹ́lẹ́ ká òṣùpá bá ló ti rí kò sí tó bọ́dún òṣùpá rí báyìí òṣùpá bọ́dún òṣùpá rí báyìí báyìí rẹ̀ jọ́mi ní ìlú àdíkẹ́ ìwòrán náà gúfẹ́ǹtì òun báwo ẹ sì lè mọ fífi ẹ mọ gbogbo ọlọ́run ọ̀hún pàtó bẹ́ẹ̀ ẹ ti wà àlàmáàjì ọlọ́run bá ṣe òkè àtàwọn ọ̀kadẹ́lẹ́ tó ṣe ní sáyẹn rọ̀bì nàìjíríì mú mi àtọ̀jú òun fi táà tẹ̀sílẹ̀ kíní kan sòráyà ta àbíní kan ta àbíní kan ta tó fi yẹ láńpẹ ìmọ̀ méjì àsọ̀rọ̀ but àwọn èèyàn náà tó máa ń lò lóṣè ká kó ìmí bí kò tọ́ kápẹ́ nínú ìlú kan but àwọn àfáàmì máa ń tẹ̀lé tó bá ṣe ipá abálẹ̀ tó separate páàtì kan bẹ ní ìlú nùdú tí máa padà sọ ṣẹ̀gbọ́n bá ṣe ìṣẹ̀kọ̀ òun ò sọ pẹ́ bí kò sí bọ́n tó fẹ́ bá balẹ̀ tó fẹ́ pé ìdáhùn gbogbo ilé ìtàkùn ìtọ́ lẹ́nu ìlú fẹ́ dàpọ̀ yìí ni òótọ́ nínú ìkejì mo rá sọ́ọ̀dì ta mo fẹ́ sí wọn ìtẹ̀sẹ̀ fi wá sí alòkù gbèsè ayé mi kì í mọ sílé kì í mọ yàn mo wá ní ó wá ní impact lórí kádàrá mi. ó ah, lè fẹ́yàwó sáà rẹ̀ òun ni eléyìí dẹ̀yìn tó bá fẹ́yàwó ẹ̀kọ́ nílà dẹ̀yìn gbà tí mo wá ó lè travel ìdísà àtọ́ báyìí o ní báyìí àá ló fọ́n ti bísẹ́ẹ̀sì yẹn tó gbé ìtìláwọ̀ yẹn gbé jáde lọ́rọ̀ wà tó ṣẹlẹ̀ ìyẹn wá là ń pè ní ilmu tanjim òun wá lóyìnbó pè ní astrology eléyìí astronomy ìyẹn astrology òun pé à ń wuṣẹ́ pẹ̀lú ràwọ̀ lẹ́nu pé a wò ràwọ̀ èmi lè wò ràwọ̀ kí n fi mọ títí kí n fi mọ̀ bàbá tó parí kí n fi mọ bí sáà ṣe mú ẹ́ ẹnìkan tó bá sọ́ọ̀dì fi ìṣẹ́ ìjọba tó ẹ̀mọ̀tọ̀ kẹ́kla flọ ẹnìkan gba àwọn kìnìkan lọ kìnìkan lọ ẹ ti gbàgbé àbúgbà àgbà fi ìṣúná àwọn ìrìnà tí mọ̀bọ̀ mọ̀gbà máa sọ. káwá sọ pé àmọ́ kìnì yìí wá ní tààfẹ́ ó lórí pa lórí bí kádàrá tó nù ìyàwó tó fẹ̀ ẹ̀ traveling rẹ̀ ah, ah, ah, ìyẹn ní pé kò jù astrology àwọn àwọn ajá àpapọ̀ wọn lóun náà ní ìdìbò ara ti dènù a ní tó bá fi lè jẹun papọ̀ dẹ ilé kò tọ́ ọgbọ́n tí ló bàtà fún ní kò tọ́ irú rẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò àmọ́ni sọ̀rọ̀ lárọ̀ sọ̀rọ̀ kálẹ̀ mi àdìlé pé don't use celestial body fún kádàrà ìkanra ọmọ àmẹ́lì kù sọ̀rọ̀ lọ́dọ̀ náà wípé òun wá ní ẹ́fíìs níjọ́ náà tí àwọn ìgbésìn nǹkan tó ti wà lóòrùn celestial body àwọn èèyàn wá ní ọ́ọ́ ah, náà òun wà ẹ̀fíf torí wípé ọmọ ànẹ́bí ọmọ èèyàn lálá ànẹ́bí tó bá sì ti ní ẹ̀fíf àfíláṣù ábọ̀ síta àlọ́ ìyẹ̀kọ̀ láti èso rákà méjì rákà méjì òrùkú méjì nínú àwọn ọmọ tó yàtọ̀ ní ìsìlá ẹgbọ́ rákà méjì àmọ́ rákà wá ní Allahu Akbar ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ìfàṣà ẹ̀fẹ̀ ṣúgbàtí ọgbọ̀n ẹwà dìde ẹ̀fọ̀ aṣòtìrà àná láti bá dàbí ẹ̀fọ̀ àrùn ẹ̀ṣẹ̀ tí rákà lábọ̀ ẹ̀fọ̀ àti rákà lẹ́gbẹ̀ẹ́ so rákà kọ̀ọ̀kan òkú yìí wàá bẹ́ẹ̀ wàá bẹ́ẹ̀ lọ nígbà tí wàá bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ ìgbà táwọn yẹn wá ń wí bẹ́ẹ̀ ànábì wá kọ̀ rẹ̀ kì í ẹ má lò bá àtìmọ́ òkúrò kàyé ànábì ni إن الشمس والقمر ورب باتني آياتان من آيات الله سايت ميجي ننا وكان الله أبا لا ينكسفان لموت أحد وكي ولا تقول كذا كفو ولا لحياة يعقوب ما بينه orílẹ̀ ìdá ọ̀rọ̀ àìsùnmú lọ́ba ti rí nǹkan ẹ̀kọ́ ẹ̀kírun kẹsìlélọ́wọ́ òun làwọn nílùú wa mọ̀ jẹun pé ẹ fi lọ bóòrùn gbogbo oṣù báyìí làwọn máa láàkiri wọn ò ní òkò yóò kò sẹ́yìn kẹ́sí ń bìlọ̀ kan ọlọ́run náà lónìí ká máa ti àbí òkúwàdì oníkan bìlọ̀ kan tá ní bìlọ̀ kan báyìí ẹ̀ ẹ̀ tó ìyẹn là ń pè ní astrology ìyẹn ní òtọ́ alákọ̀ọ́kọ́ jẹ́ sọ̀nà ọlọ́wà lẹ́yìn Ànábì sọlá ọ̀sọ̀lá ó kú ó kú ní maka ọlọ́sí Màdínà ẹjọ́ ní òjì ìlú mẹ́sọ̀ yìí bàbá mi dé Màdínà kì í ṣe Muharram lànà mi dé Màdínà kì í oṣù lágbáwá alákọ̀ọ́kọ́ lànà mi alábi adé Madina before lásìkò náà tó bá fẹ́ ṣe dating dating system tó ń lò lunar dating wọ́n lò wọn ò lo solar lúdà ní lágbáwá ń lò lúdà náà làwọn júù náà ń lò gbogbo àwọn ẹgbẹ́ ànábì ọlọ́run ọba ni wọ́n ń tẹ̀lé lúnà làwọn ń lò roman làwọn ń lo sólà lẹ́yìn òfin gbé gbogbo ọmọ kíní náà ń kọ́ àwọn ní january tó january ní oṣù tá a fi sọ orúkọ janus òòta janus tó gbogbo àpẹ bá rí kìnìkà kìnìkà kìnìkà òun lẹ́bìí pé kí ni wọ́n ṣe ẹ máa wo ibi o wọ́n sàn náà anybody tó bá sọ́ọ̀dì sáyẹ́nsì tá a bá fi ń ṣe nomenclature lọ́yà níbi chemistry tá a bá rí off off ní ìlú ó ní ten ten àbí oh sorry eight eight sorry i'm sorry off ní ìlú eight lánàá obtain number àbí ẹ̀hẹ́n láti octahedron octopus octopus nǹkan tó bá ti ní sáìdì mẹ́jọ ní off sẹ́ẹ̀sì nǹkan lẹ́sìn pé lágbájá ti pé eighty years of progeria lágbájá ti pé seventy years of septuageria hmm? dẹ́ẹ̀tì nǹkan ten decabo àbí lẹ́sìn pé decima dẹ́gbọ̀n náà dẹ́ẹ̀ ten kí ló dé tí december wá jẹ́ twelve ẹ ti rọ́gbọ́n october wá jẹ́ ten oṣù wọ́n jó mọ̀ tẹ́lẹ̀ zero ní wípé oṣù mẹ́wàá lórí ìjẹ́bù pé islam ó pé nù tẹ́lẹ̀ gbogbo mẹ́ta sábà nǹkan ti ṣe islam kan wà kalẹ̀ mọ́ ẹ̀ sí opó opó ọ̀rọ̀ pé mẹ́wàá lóṣù so kí náà ṣe ni pé gàgbẹ́jọ àwọn ti láwọn ọba wọn àti ìhìn wọn tábí ṣe wọ́n wá tẹ́lẹ̀ tó oṣù báwọn ọba méjì tí òun náà kú tí ò kéde ẹgbọ́ ló fi di méjìlá obìnrin tó ṣùgbọ́n wọ́n ti ní ìmọ̀ rẹ bí dẹ́ẹ̀kì ti fi rí i pé dẹ́ẹ̀kì ló bẹ́ẹ̀ náà ọ́ọ̀sì ní éèdì náà ìgbà tí wọ́n fi lọ fi síbi tó fi kéde ó di fẹ́ wọn ò ó kọ ṣéǹjì àmọ́ sì rí i nígbà táwa ti sọ ní kẹrin sí jẹ́ òkú bá ọba tó fẹ́lẹ̀ kẹwà wọ́n ti méjì irú táwọn ṣe àwọn lágbáwá náà máa ń ṣe irú rẹ̀ níjà ìyàpọ̀ lágbóyè ànàsí ìnáma nàsíhù ìyá àdàtọ̀ kẹfọ́ ẹ̀ sọ̀rọ̀ púpọ̀ lórí ilé bọ́tò àmọ́ ní ọ̀dọ̀ lágbáwá moon náà ni wọ́n wò wọ́n sì mọ àwọn oṣù yìí náà ẹ̀gbọ́n kí n tó bá máa sàtúnṣe àǹdé ló ní ìmọ̀ oṣù oṣù bẹ́ẹ̀ ẹ̀gbọ́ wọ́n ní ìmọ̀ àwọn oṣù yẹn déètì lórí àwọn kàtà ń ṣe ń bẹ̀ àbí lórí ojú wẹ́dà tẹ̀bá wọn ti al-muharram muharram pé nǹkan tó wà sá rẹ̀ kí ló fà á sí lágbára tó ṣe muharram òun pé oṣù táwọn èyí jagun bẹ̀ pé kó gba ilé ìtura ìtẹ̀lé rí kò gbọdọ̀ ṣe. Hmm? so Ramadan Ramadan mi ni sábà ní àrọ̀mbọ́n ó mìnì táìmù tó ṣe wípé òun máa ń mú gan hmm? tó ṣe pé tí òun bá wá kàn sílẹ̀ lẹ̀ yóò jẹ́ sílẹ̀ gbóná hmm? so nǹkan wàá gbóná mọ́ ẹ̀ tí nǹkan máa gbóná mọ́ ẹ̀ lápẹ̀ lọ́rọ̀ rọ́mọ̀ ọ̀nà rọ̀mọ̀bọ́n ọ̀làní ìṣẹ̀tọ́lá ń sọ àdéhùn ìṣẹ̀tọ́lá alkan àdéhùn ìdọ̀ha

tó wọ́n sọ àwọn oṣù yẹn bẹ́ẹ̀ sórí àwọn kan tí ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ́ rọ́jà ṣàbán ṣàṣẹ. so but ìgbà tó ìdílé àwọn ṣe hijra àwọn kan lò fún òlu ọdún àwọn náà máa ń lo ọdún wọn bẹ́ẹ̀ sórí ibẹ̀ ó fún Yorùbá náà ṣe ẹ kò bá lọ pé bíi ọdún tí àwọn abúráhà kan kábà lógún ẹ tẹ bá àwọn bàbá wa náà ń kọ́ òkú gbọ́ àwọn tẹ́tún láwọn òmùú èjì wọn ọdún náà wọ́n bí ṣe pé eégún sáà wọ́n ti bí mi ó lórí pé ọba báyìí jẹ ẹ́ ó lè yá ẹ̀ ọba owó ló jẹ́rí àsáǹkẹ́ kílé kẹ̀kẹ́ ọba oníyọ̀lé ọba akílẹ̀ ọba náà wọ́n mọ̀ fi ṣe ọba ìhà ah, oníyọ̀lé ti jẹ ká tó bí ẹ̀ẹ́dà ah, oníyọ̀lé jẹ ní 1945 ó ní kí ẹ̀yìn ẹ̀kọ́ dáhùn àwọn náà bá máa ṣe pọ̀ ìgbà tó wá yá sàn pé ìfẹ́ǹtì jẹ pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe lásìkò àmẹ́rin wọ́n ṣe lásìkò àtòbá ìgbà tó wá bá ti tọ́wọ́ máa ṣe òkè tá a bá fẹ́ déètì nǹkan iṣẹ́ ìdáná sọ pé ìbẹ́ẹ̀tì ìbẹ́ẹ̀tì ìbẹ́ẹ̀tì ẹja wo nǹkan déètì kan tí ó wà permanent òkè tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí déètì ọdún báyìí ọdún alákọ̀ọ́kọ́ ìgbà wo ni káàfi ọdún alákọ̀ọ́kọ́ ṣẹgbọ́n káàfi bẹ̀rẹ̀ ẹ̀ kàlẹ́ndà àwọn sàájà lẹ́nu wọ́n wá padà wá gbogbo ọ̀dà ẹ jẹ́ ká ka ọdún tánàbí ṣe hijira please ẹnọ́tì ọdún kìí ṣe ọjọ́ ọdún kìí ṣe ọjọ́ ọdún tánàbí ṣe hijira káṣẹ ní ọdún alákọ̀ọ́kọ́ torí ìṣètò ẹ̀kọ́ ìpàdé ọdún alákọ̀ọ́kọ́ ọdún mẹ́lòó tánàbí lò ní Madina ọlọ́dún mẹ́wàá kò eleven Nigeria fi ten Nigeria ọlọ́dún tánàbí kúrò tábàtì fọdún tó ṣe hijira ṣe alákọ̀ọ́kọ́ ṣé gbogbo táwa ká nínú tàkà ní fourteen fourteen something ìta ká ló pé láti ìbẹ̀rẹ̀ níjìlá kìí ṣe láti ìgbà tí wọ́n ti gbé àlẹ́ yìí ẹ má tẹ̀lé ṣe kìí ṣe tí mo gbọ́dọ̀ ìpamọ́ ṣe kẹ́ nàìjíríà fourteen forty five dàbí ó jẹ́ ó jẹ́ one thousand four hundred and forty five years lónìí tá a bá kà láti gbà a ti ṣe ìjìlá kìí ṣe láti gbà tó ń jẹ́ àlẹ́ bí àbí láti gbà a ti sọ̀rọ̀ àdá àlẹ́ bí láti go pé ah after hijra after hijra ní ah ẹnu eh, òsì kì í ṣe ọjọ́ ọdún làwí òun lẹ́sìn ni pé àwọn àbá àtúntò sọ pé a kì í celebrate hijra a kì í celebrate hijra kí n sọ pé ah òun ìfọ́ ìjọ hijra a wà sí kókà báyìí àákàn fi ń ṣe délé because èyí tí wọ́n wà ń ṣe é sọ̀rọ̀ ọjọ́ ọdún yẹn ni. olú jẹ́mà lóòótọ́ tàwa mùsùlùmí ní hijira amaghị eze taa táǹkọ ni pé first ewu first na kan káwọn láwọn á fi àdúrà àtijọ́ ó má rò ṣe ọjọ́ òru jẹ́ni kéjì ní pé ká first muharram yóò wá ní wájú mọ̀jìnà kìí ọdún rẹ̀ là ní Umaru lónìí kí ìfẹ́ wàhálà sì lè bẹ̀rẹ̀ ọdún tó tóbi ìgbìlá rẹ̀ lúlà lúlà mẹ́lòó náà wà lè lórí ṣe ó yẹ yín tó fi ṣe sólà ọ̀la ọ̀ so a sọ pé náà ọ̀sẹ̀ a sọ wípé ẹni tó ń ní dájú ọtí kalẹ̀ àbí tó ń tọ́jú àbí tó dálé aṣẹ́wó kalẹ̀ ẹ pé iṣẹ́ àrà ọmọ ní í ṣe ó sì má fi ṣeré wọn kò ẹni tó bá wá dá event hall kalẹ̀ nǹkan tọ̀ tẹ́ ẹ bá wọ example tí mo gbé example nǹkan tó ṣe wípé àrà ọmọ ló lè jẹ́ ni kò ní nǹkan mẹ́ta tó ṣe ẹ ṣe nígbà kan tẹ́lẹ̀ kan sọ pé wọ́n tó dúró tẹ́lẹ̀ kalẹ̀ ní ìṣe ní ìṣe ní fẹ́kẹ̀ láyé tẹ́ bá gbọ́dọ̀ lé lẹ́nu ní ìlú kó dá lé aṣẹ́wó kalẹ̀. kì nkankan ṣe nǹkan kan náà ní pẹ̀lú ilé wa kò fẹ́ ẹni tó fẹ́ ṣe dìná lè lò tẹ́yìn fún dìná àmọ́ kì í ṣe ilé aṣọ ilé aṣọ ń bẹ lọ́tọ̀ bróṣọ ẹ̀ bẹ lọ́tọ̀ éènì bẹ lọ́tọ̀ àwọn tó alábàáṣẹ tó ti àwọn ń ni wọ́n fi rẹ́ǹtì fún àmọ́ òtẹ́ẹ̀lì tó ṣe pé

ìbá àlàsà bọ̀ má fi bá àti jẹ o bó bá fi bá àti kó kó fáńtà àti kó àti mọ́ọ̀tì ẹni okó síbẹ̀ okó sẹ́ẹ̀sì lọ́ní àkóṣí ní àkóṣí èyí tó bá lágbára ọmọ náà ni ẹ ló súnmọ́ ogun ṣé gbogbo ìmọ̀ tó kùn máa wá nílùú náà ṣé gbogbo ìmọ̀ súnmọ́ ogun òkè wọ̀ ọ̀rọ̀ mọ́ta agbára wákàtí ó bá ti fẹ́ sọ́ọ̀bù òun ọlọ́run àmọ́ tó bá mọ̀ ó fa nàbí tọ́nù òdílé wọn jáde hàn ṣèyí tó bá mọ̀ òun wọn bá lọ. ilé aṣẹ́wó ni mo bẹ́ẹ̀ náà ni pé event hall ó tọ́ pé ní ṣùgbọ́n kí ló ṣe má fi àwọn irinṣẹ́ tó ṣe fẹ́ tó fẹ́ lò fún nǹkan bú ló lè rí irinṣẹ́ tó pé àtẹ̀yàn dáadáa àtẹ̀yàn bú ni ó lò ó bá wá lò ó má lọ lè dá sílẹ̀ kó wà lè kó ìlú àdúgbò gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀hún ọ̀dún ló ń gbòòrò má fi lù sí hall normal hall ó ní ná ó ní sound system ó ní flower tàbí bóun bá wá dé tó wá sí yóò fi sí ó tó wá kò fúnta ẹjọ́ àwọn ògbà kọ̀ ọ́ mi báyìí o ẹ̀gbọ́n mi tó tó bá ti sọ̀nù tó wá tó wá lọ lè wà ní àgbà rẹ̀ tó tó pé èèyàn bá ní èèyàn lè ní ìbẹ̀ ẹ̀gbọ́n mi èèyàn lè ní ìbẹ̀ ọ̀ so Islam ò gba kéèyàn ṣe bí fóun ò mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ níbi nǹkan pẹ́ pé exclusively àbúrò ẹ̀wọ́n exclusively. náà ìwọ́n ń ta kóòtù ọwọ́ ní pátẹ́ẹ̀tì làwọn onídàáńkú ńlá wọ́n ní mo ti bá wọn kọ́ síbẹ̀ wọ́n káà náà máa wá máa nílé mú o àrọ́ torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì inna Allaha ìdá harọ̀mọ̀ ṣe é hàn harọ̀mọ̀ sára bọ́lọ̀ bá tọ̀ ìkan ní àrọ́mù èyí fún bí owó bẹ owó bẹ náà àrọ́mù tó ìsáàbè lójú ìgbọ̀dá bí ibi tẹ́ni ìjà kan yóò ẹ̀kan bèèrè pásọ̀ gan lè ní ilé aṣẹ́wó wọ́n gba àwọn aṣẹ́wó wọn mọ̀ lábàtẹ́ni ẹ̀rẹ́ ẹ̀rí jẹ́ mọ́ga ní ìlú alájà ẹ̀mí àwọn aṣẹ́wó gba ẹni tó wá ní rúùmù tó káwọn aṣẹ́wó ọ wá ní ẹsẹ̀ ìṣòwòtẹ̀ wọlé ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọlọ́run ọwọ́ ajáde fún aṣẹ́wọ́wọ́ agbẹ́kọ̀ owó lẹ́rọ̀ẹ́ ìṣòro sọ pé táàmù tó ń gbóhùn jáde náà lòun ní kíláyẹ̀ntì ọwọ́ ah, àgbọ̀ ọkọ̀ jàmí jẹ́ o ibi tó ti lágbà ọjà náà ni ọkọ̀ jáde fẹ́ kó làgbàtà wa ẹwọ́n ní ẹgbẹ́ bàbá ah, ọlọ́run adúgbẹ́ fún ọ wọ́n ti wà kàn fún ẹ̀ ti dàrú ọlọ́run adúgbẹ́ o alákọ̀ọ́pẹ́ náà kọ́lọ̀ fún àbùkù ní lágbára ó rọ̀ wá lọ́rọ̀ ó fún wa ní ilza inú kékeré kò dùn ga kárùgbò pé wo kò sí ókírísì ní Islam tí wọn bá ní ọmọ mú tí o tó gbọ́dọ̀ méjì owó ni, ọdún ọgbọ́n àní àwọn mùsùlùmí tá a kọ̀ǹtò gbogbo àgbáyé fọ́dún tá a fi kọ̀ǹtò rẹ̀ ọtí ò sí nínú nǹkan tá a ń ta ń lu wa èmi tí wọn sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ rọ́bà wọn máa ń pa iye ọtí náà ní ń tà mo ní tó bá ṣe rí pé bóyá kéèyàn ṣe àrọ́ ọ̀gá mi bá dúró jù mí kò yẹ kí n lọ mọ́ọ̀sì mi lò kí n lọ mọ́ọ̀sì tọ́sí stalin ṣe tesla halal tó bá ṣe pé kéèyàn ṣe àrọ́ ọ̀gá mi bá dúró lówó jù kò yẹ kí dangote ní lówó jù dangote tọ́sí kò ní báńkì nílẹ̀ kan tàbí ẹ̀yin tẹ́ wá sọ jí lájẹ̀ nọ́mbà kílẹ̀ wà ìwà aláṣẹ́wó nọ́mbà kílẹ̀ wà ó fi hàn pé èèyàn lẹ́sí bọ́lá bá kọ owó mọ̀yàn èyí tó yálà níran ó sì ní ó sì ń tọ́lá wọlá wa parí sàkó. bẹ́ẹ̀ ee. àwọn ará máa ń ṣe báyìí ní ìwà yìí. àwọn ará ṣe báyìí ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀. wọ́n lè tún mọ̀ kọ́ máa ń ka bí báàsì. bẹ́ẹ̀. àwọn ará ṣe ń ṣe yẹ̀ o ẹ wàlá àlà sẹ́mà yìí pé ní ìsìn tó wà mẹ́rin ẹni tó bá jẹ́ architect ẹni tó design kì í sàti bá àwọn oníkó design bá wà lára àtàkùn ti ṣe àsọ́tọ̀ lásán ní báyìí bá báyìí bá ó lè lọ lásán kó sọ bá náà di rúùmù kò ní kàkàkà ẹwọ́n ó kọ lásán ni sẹ́gbẹ́ rẹ̀ pé bá sábà tó bá lónìí báyìí tí wọ́n bá tó bá àwọn akọ́lé tó lọ sábà dá mọ́lákọ́ mọ́ọ̀tì lónìí báyìí tí gbogbo ẹ̀ bá bá sì lánàá òun náà so kò kán ẹ̀yin dábàá tí wọ́n gbé nǹkan tó bá fẹ́ kan ṣe òkè ṣe àwọn ọmọ nìkan lọ́wọ́ àpò ó ní function mí tó jẹ́ àláàlí tí nǹkan mi wà wọlé èyí tó tó jẹ́ àwọn ọmọ nìkan bá ó ní chọ́ọ̀chì ni wọ́n fẹ́ kọ́ òṣèlú náà sọ àtúntò nípa gbọ́dọ̀ pé chọ́ọ̀chì ni wọ́n náà tó ń ṣe gẹ́nu ó tó ń tòwó tẹ̀sùn nínú àmọ́ wọ́n fẹ́ kọ́ ní wọ́n fẹ́ kọ́ nǹkan mi wà wà mẹ́kọ̀ọ́ kò ní function kan ó gbà wọn bá tó ṣe bí wọ́n ṣe ń bẹ̀ yẹ́n hmm? mo fẹ́ kò tẹ́lẹ̀ lóòrè function kan wọ́n lè padà kọ́ káàtì ìṣirò kò ní ìdájọ́ kíkà nígbà ó nígbà tó ń ṣe nǹkan tí wọ́n wọn bá sì kọ́ lé balẹ̀ kó jẹ́ ṣọ́ọ̀ṣì báyìí wọn bá sì máa pè kan mí bẹ́ẹ̀ olùmọ̀jọ́ rẹ̀. ìjọba ti wúwo lóyìnbó náà sáàtọ̀ àwọn ṣọ́ọ̀ṣì sì táwọn ẹbí sáàpò bẹ́ẹ̀ náà làwọn òṣèré fi ń kírun. òyìnbó lọ ṣọ́ọ̀ṣì mọ́ àwọn ti ti bá dákàwó kankan ní máa ń tẹ́lẹ̀ parọ́ òyìnbó lọ ṣọ́ọ̀ṣì mọ́ tẹ̀lé àwọn eléyìí ti wá ń rẹjú bàbá òyìnbó ti wá

tó pé iṣẹ́ tiẹ̀ yóò múra yóò múlẹ̀ ìmọ̀ wá ń sá àwọn obìnrin káàkiri especially àwọn obìnrin tó bá jù lọ. ẹ àgbákòrò àgbákòrò ẹgbà àgbákòrò oh náà ẹ gbogbo àwọn tẹ̀lé tó ń lóyún náà ṣe gbogbo àwọn yẹ́bí ìbò ọlọ́run adúgbò fún ọ so ẹ̀yẹ tó bá ti fi iṣẹ́ tí ń ṣe lọ sí ilé haram ọmọ àwọn kan bẹ tó fi iṣẹ́ tó ń ṣe ó lára mú un ó ní halal ni irú àwọn ìyẹn tẹ̀sí bá wọn lò dé èwo ló pọ̀ jù lọ yìí tó bẹ pé halal ló bá pọ̀ ju haram ẹ̀ bá ṣe tó pé haram ló bá pọ̀ ju halal ẹ̀ bá ṣe hmm? ara jẹ́ ìṣe máa ń fẹ́sí gbowó lọ́wọ́ kó fi lè mọ̀ pé mi ò àpúròkù nǹkan tí ń ṣe ṣé màá ṣàdúrà tó lọ́n tó yẹ tó hmm? rọ̀ lọ́rọ̀ tó bá ṣe pé kéèyàn lówó lọ́nà aláṣà ní ìbàjẹ́ kẹ́lò ní ti tẹ̀sẹ̀lẹ̀ èmi ò rí ní nígbà tí ń ṣàdúrà tàbí kó kú kó kó kó wà tó wọ náà àmọ́ kó náà wá tún wá jẹ pé owó mọ̀ mi àwa náà lè bá lóun tó òun àbúrò àwòfẹ́ wọná à nídìí owó rẹ̀ gbogbo ọjọ́ tá a bá lò láyé níta abẹ́ wà lè jẹun so àwọn àkáǹtì wọn lábọ̀dà náà ní sọ́lá ọ̀sẹ̀lá pé báyà ní ìpínlẹ̀ kápẹ́ wọn ṣẹlẹ̀ ilaha illallah ṣẹlẹ̀ náà mọ̀lá wàsílùmá àbí ká ti tàṣáwó ṣẹlẹ̀ ilaha illallah wàhálà mọ̀lá pé káwá ti tẹ̀yídì náà sí àlè sọ yìí bìrẹ̀ sí. not necessarily because that person is the same leader ànábì ló lórí ìwà ẹ̀ lọ́gà gbogbo wa láti gbọdọ̀ bàrí gbogbo wa láti gbọdọ̀ bàrí àná ìdùwà láti àdì èmi gbogbo ọmọ tó sẹ́yìn ìlú wa ṣùgbọ́n pọ́ìntì tó jẹ́ sẹ́yìn ìlú wa ọ̀tọ̀ pọ́ìntì tó wá kọ́ wa ní nǹkan sáà wí káwa kó wá fi hàn sí ọ̀tọ̀ ẹmọ tí òbí rẹ̀ ẹ béèrè wípé ìtẹ́sẹ̀ bá fẹ́ mu kọ́sà àwọn kan máa ń lo iṣu yìí láti dá nǹkan lẹ ọ̀kan bẹ àti àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sọ́kàlà alhamdulillah lọ́pàá àwọn tó balẹ̀ díẹ̀ lóṣù àdúgbò fọlọ́ wọ́n ní sọlá tó ìbọ̀ ìníyà tánàbì ní ká ṣe pé kò pé àzàláṣí oníṣẹ́ yìí dìnnà nù wọ́n wá kó tàwọn àzàláṣí kan tó oníṣẹ́ yìí lọ ìsáná ní oníṣẹ́ yìí wọ́n wá ní bàbá wọn sún náà fẹ́ràn wọ́n kàn pé ó kọ ànábì fíù wọ́n máa fún lẹ́yìn lára wọn ni fún wọ́n Bánàbí sọ pé ọlọ́run sọ pé látẹ́jọ́ alóòrò àrọ̀sún lédè ìnà. Tàbí á ìbá àbẹ̀kùn bá. Ẹ má jẹ́ fún pé bẹ́ẹ̀ ti máa pe ànábì láàrin yín bẹ́ẹ̀ ti máa pe ra yín nìké. Ọlọ́run sọ lẹ́yìn o. Wọ́n fún wa ń pa ànábì ní Muhammadu. Àwa ni ókè ò o. Ànábì sẹ́yìn ìdìwà àti pa. Àmọ́ torí ọlọ́ kí làǹdẹ́bì ní ká wí bá ti ń sheikh eh, azan annabi hadith hadith al-khudri idha sami'tum al-mu'adhdhin faqulu idha sami'tum an-nidaa faqulu mithla ma yaqulu al-mu'adhdhin ẹ bá ti gbọ́ tó bá ti gbẹ̀rù ẹ máa sọ bí mu'adhdhin ṣe sọ so question mu'adhdhin wa ni ashhadu anna muhammadan rasulullah so kí eh? ni wàá wù ṣe fẹ́ àní ashhadu anna sajjidan ẹ̀ ànábì ní bí mu'adhdhin wọ́n ṣe ń sọ ní tí wọ́n dàbá wá fẹ́ pè mú tí lè pè é tó ní mahamada àwọn ah, ah, ah, yóò mọ́ ìwọ náà tí náà ń ké epo fẹ́ràn jù wá lọ ó mà sáńpà pẹ̀lú gbúdọ̀ Muhammad ló ń gbà lẹ́bi tó bá sì wí ní ìwọ náà pé tó fẹ́ràn náà jù ìwọ náà ọmọ níbẹ̀ tó bá فزكاة يد الله صلوات الطيبة والسلام عليك أيها النبي أبي محمد الله والسلام عليك أشهد أن لا إله إلا الله أبي وأشهد أنك أن محمدا وهنا أن سيدنا محمد تلمي أهل بوانا ìyẹn làwọn wá dó ń bẹ pé àdẹ́rìsálà ọ̀sánlá tó wọn ká sàláàtì àwọn sàájà ní ìgbà pé sórí ká ti sàláàmù fún àjùmọ̀ pàkẹ́ ìfàdùsọ́lẹ̀ àlẹ́ báwo láti sàláàtì àlẹ́ àìkúlù Allahumma salli ala ẹ̀sọ̀ bá pé ànẹ́bì fún ara rẹ̀ ló kọ́ wa ń sáàbì ẹ̀yìn kí wọ́n gba ó ní kí ní aláwọ̀sọ́ láàmú ọmọdé wọ́n ní aláwọ̀sọ́ lé àlá ẹ̀jídì náà ní kú àtọ́jú tó kọ́ bẹ̀ níbi ọ̀sẹ̀ kéjì o tí mo ní sẹ́yìn jáde ìdù di ẹ máa gbọ́ a wà á jẹ́ pé kí ni wọ́n fẹ́ràn ànẹ́bì jù níjọ́ tí wọ́n bá dé ìdúrà Muhammad tọ́lọ̀ ti dákọ̀ Muhammad onílé sóra tó sẹ̀ yìí dídá Muhammad ó ní sóra tó Muhammad ó wà níbẹ̀ pé àgbẹ̀dẹ̀ iná gáfarú wàsọ́dù àṣàbí ìlà àbí hmm? àbí àlẹ́dí iná sí àlẹ́dí àwọn kí ni kí ni bẹ̀rẹ̀ sọ́dọ̀ wọ́n ti kọ̀ lọ́dún mọ́kànlá ọ̀hún kí ni bẹ̀rẹ̀ الذين إن الذين الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا والذين آمنوا وآمنوا بما أنزل على محمد وآمنوا بما أنزل على سيدنا محمد oníjẹ́ tó gbọ́lọ̀ ọ̀bà ló pèfẹ́ ó gbọ́rọ̀ wí ní o tó bá wí gbogbo mùsùlùmí ayé òwe àtọ́ àtà ìṣèjì tó bá ní pé ó ṣe fẹ́ pè lọ́dá tí ó mọ̀ pípẹ́ lọ́sọ̀rọ̀ kalẹ̀ olóòmọ̀ bó ṣe wá ní kèbèrè ni ọ

a wà yọ pé ẹ wò mọ ní láyé ànábì fúnra ànábì báyìí so fáwọn ànábì sọ ní jẹ muhammadu nínú àwọn sàájì ànábì muhammadu ló ń fa sílámù muhammadu ló kọ rẹ nígbà tó ń pè náà ọmọ abubakiri abubakiri tó jẹ ànábì tó ànábì jọ náà.

tí Asma bí tó o méjì bí fún Muhammad ló sọ Muhammad ló nàbí má so Abubakar ìmọ̀ ìjà náà bí àbí tẹ wọ́n á gbọ́ pé olóòkọ ni wọ́n ń pè mọ́ọ́kà lọ́dún sólókọ ń pè kó o pé lóko o Muhammadu náà wọ́n ń pè wọ́n pé lóko wọ́n dàrú olóko ọkọ ẹ̀ olóko Muhammadu náà wọ́n ń pè àwọn sàbí lẹ́yìn ló máa fọ́ nàkọ́ ìdáhùn tó àtà sọ fún wa dé níbẹ̀ kí nǹkan má fi bù papọ̀ ànábìrin pàṣẹ àmọ́ òbí sùn ní ẹ̀sùn kọ̀ mí ó tó fún wa ìwọ tó ní ká má tó mọ́ mọ́bi ẹ̀sùn kọ̀ mí àwọn wà láti ẹ̀sìn náà òbí kú ní àti àmì má ti kú ní àmì fún ẹni tẹ́ bá sọ́kọ̀ mi tó wà kálíbà wọn olóyìnbó bá sọ lóòkọ̀ mi ẹ mọ́ tó fún ní kú ní àmì yóò pẹ̀lú àpapọ̀ wa kú ní àmì àdàpé pé àbú pé àbí ẹni tó kọ̀ mi àmì má sọ kú ní àmì tí wọ́n àfẹ́ yóò jẹ́ ụkọ ọ̀gbìn náà torí pé ẹni tá a bá fẹ́ fún so now ìtumọ̀ ẹni pé tábà sílẹ̀ sọ́ni ẹni ó rò àlejò òun ló ń ẹ̀hẹ́n ẹ̀ má ní àpò lé nígbà táwa ti wá táwa rí tó wá tó kó sí ló gbọ́ àwọn wò ntáyà ń bìí ohun tó wà bẹ́ẹ̀ wàá pípé pípé kìí ṣe dídàpọ̀. ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá lọ́dọ̀ àjẹ́bí ẹ má sọ pé yá Muhammadu yá tí yá bá jẹ́ wọ Muhammadu ẹ̀yin má lọ yá Muhammadu wà bọ̀ yá Rasulullah náà lè. ẹ nà lọ́dọ̀ ẹ pé ànẹ́bí pípé nù ìbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ aṣọ àpọ́nlé yá Rasulullah yá abala kan yá Rasulullah eh, ẹ má sọ pé yá Muhammadu lọ́lọ́run bí látẹ́jà lùdù àrọ̀ súlì bẹ́ẹ̀ fún kájú àìbá àdùkùn bá bá fún pàpà fún yá àbàbà yá ọmọ ẹ má lò yá ìsáfẹ́ ìdù àwò láàmì kẹ́ ẹ pé èèyàn kì í ti kẹ́ ẹ dá ọ. Allahumma salli ala Muhammad àpẹ àlẹ́ àdàpọ̀ rẹ̀. أشهد أن لا إله إلا أن محمدا àdàpọ̀ rẹ̀ àpé buhari lànà ó wí ẹ má pé ànábì bẹ́ẹ̀ jẹ́ pé wà tó yálà nírí àníyá Rasulullah ya Abul Qasim ya hu ya ayyuha al-maqut rahmatan ya ni pípé òun la fi sọ wípé ọlọ́run bá pa ànábì lé ó pa àwọn ànábì lé ju àwọn ànábì yòókù lọ gbogbo wọn ló

òfin ya ṣe òun náà pè pípé ṣe é ṣe di dàpọ̀ ìwọ́n náà fi gbé bàbá fẹ́ fọ àdánù pọ̀ ó dàpọ̀ rẹ̀ gbogbo wa tó bá fẹ́ ṣàṣà òun pọ̀ ó dàpọ̀ rẹ̀ tó kó ojú gbàdúgbà ilé yàgò lókè ní sẹ́yìn nìyí sẹ́yìn nìkan tó bá ti wá ba ànẹ́bí bó ṣe kọ́ wa kábẹ́ẹ̀ni bá ala mo fẹ́ àmọ́ níbi tó bá ti kọ́ mi bí bá ti dáàpọ̀ òbí ìdàgbàsó ìsọfún ìyọ̀nù sọfẹ̀ ìdàbò lè sọ níbi tí wọ́n bá jọ pé kò ìdàpọ̀ tó wà láwà èèyàn kan fẹ́ ra ọjà òun olówó wọ́n lè bẹ́ẹ̀ nìkan bá ọjà yìí ẹ̀rá tọ́ba ara báwọn oṣù tó tọ́ ṣé wọ́n kò déédéé ni àti kéde ó dìpẹ́ lórí agreement tabali wọ́n kò ṣe because only ìwọ̀n tó ń gbé wọn náà ló mọ̀ kọjá kan bẹ tó fẹ́ rà bì kan ìwọ náà lẹ́tọ̀ọ́ àti gbé price ní gbogbo àná ọjà mi èmi mo fẹ́ gbọ́jà ìwà kan on the basis pé tó bá ti finance èmi ò ní fẹ́ ṣe bá tó fowó bẹ̀rẹ̀ balẹ̀ lè fà ṣiṣẹ́ nǹkan èlò ló láàyè àbí ẹ ọ̀ bá àsọ pé fifty lẹ́jọ́ ọ̀ bá àsọ pé forty fifty ọ̀ bá àsọ pé thirty ní wọ́n kàdé àǹkà rọ́ọ́ bẹ́ẹ̀ ní kẹjọ àgbẹ̀kẹ̀sì lọ́lọ́nu tó hmm? ìjọba àjọpọ̀ tàbí ọ̀nà tàbí làkàì ọba ìlú àṣẹ ìlú fẹ́ kó kalẹ̀ ìjọba hmm, làkàì tó bá ti làkàì wá gbà mọ́ ọlọ́run kò bá ní pín profit ẹjọ́ lọ́n lọ dáìsì profit kẹ́sì ìfọ̀mọ́ ṣe tó bá ti wọ́ ọ̀nà kò ṣe ní ọlọ́run nígbà bá àkóṣe tó wà mẹ́ta ọ̀sọ́lọ́lọ́wọ́ alákọ̀ọ́yìn náà Muhammad wàlá àlùbí 哎，你看，虽然在，也是人生。